how how ẹ jẹ́ ká lọ sí first eh, second Timothy ló sọ ọ̀rọ̀ yẹn tó sọ̀rọ̀ nípa ọjọ́ ìkẹyìn ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí first Timothy sọ first Timothy chapter three let's start from verse one kí ló wí. orí kẹta ìwà tí àwọn èèyàn yóò máa hù ní ọjọ́ ìkẹyìn ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé nìkẹyìn ọjọ́ ìgbàgbé yóò dé. ẹ jẹ́ ká máa yanjú ẹ̀ níwọ̀n gbà wọ́n. ìwà tí àwọn ènìyàn máa hù ní ọjọ́ ìkẹyìn èyí ni kí o mọ̀ wípé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu máa dé. Now, let's go back to Eden, ọgbà Edeni ní ìgbà tí Kéde mú àbúrò ẹ̀ tó lù ú pa ìgbà wo la fẹ́ pe ìgbà yẹn ṣé ìgbà àlàáfíà ni tàbí ìgbà ewu ìgbà tí Kéde pa àbúrò ẹ̀ yẹn ṣé ìgbà àárọ̀ nìyẹn tàbí ìgbà ọ̀sán <laughs> oh God man who swear for this generation. You don't. You learn. You need to learn how to think. Ìgbà tí Kéènì pa àbúrò ẹ̀ ṣé ìgbà ewu ẹ̀ ṣé ìgbà ewu ni kàbí ìgbà àlàáfíà that is point one ìgbà tí Kéènì pa àbúrò ẹ̀ yẹn ṣé ìgbà àárọ̀ ni kàbí ìgbà ọ̀sán point one ìgbà ẹ̀wò máa dé now ìgbà tí kìíní pa àbúrò ẹ̀ yẹn ìgbà àárọ̀ nìyẹn o that is point one now go on. nítorí àwọn yẹn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn olùfẹ́ owó. àwọn ènìyàn máa jẹ́ olùfẹ́ ti ara wọn. ìgbà tí Jákọ́bù tó máa lọ gba ẹ̀tọ́ ìsọ̀ tó fi ọpọlọ lọ gba ẹ̀tọ́ ìsọ̀ olùfẹ́ kí ló jẹ́ yẹn olùfẹ́ ti ara ni ìgbà kí nìyẹn ṣé ìgbà ìrọ̀lẹ́ ayé nìyẹn ni àbí ìgbà àárọ̀ àbí ìgbà ọ̀sán ọba àgbáyé ń sọ fún ẹ láàárọ̀ yìí pé kò sí nǹkan tó ń jẹ́ ìrọ̀lẹ́ ayé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní presently nísìnyí ó ti ń ṣẹlẹ̀ láti ìgbà tí a ti dé ayé kò sí nǹkan tó jẹ́ ìgbà àárọ̀ ìgbà ìrọ̀lẹ́ ayé òpin ayé òpin ayé ni ọjọ́ tó bá ti kú òpin ti dé bá ẹnìyẹn kò sí nǹkan tó jẹ́ wí kò sí ìwà tí ẹ ń hù ìwà tí a ń hù láyé ìsìn ó dáa ju ayé àtijọ́ lọ ní ayé àtijọ́ àwọn ọmọ mala eh, ah, bóyá mọ́lẹ́kì ọmọ wọn náà fi máa ń rúbọ tó fi máa ń ṣètùtù wọ́n fi ọmọ wọn tó ń bí wọ́n fi máa la iná kọjá wọn kì í ṣe mọ́ láyé ìsìn ayé ìgbà yẹn kì í ṣe nǹkan tí ó bọ́ sí kọ́nà ìgbangba ni wọ́n máa mú ọmọ wọn tó ń bí wọ́n fi ṣe ìrúbọ ayé ìsìn gan ìrọ̀lẹ́ ayé yìí dáa ju ayé àtijọ́ yẹn lọ tí ò bá ti gbọ́ kó lọ mọ̀ èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu máa dé látijọ́ tí ọlọ́run ti dá ayé ni ìgbà ewu ti wà. látijọ́ tí ọlọ́run ti dá ayé ni olè ti wà látijọ́ tí ọlọ́run ti dá ayé ni jìbìtì ti wà látọjọ́ tí ọlọ́run ti dá ayé ni tẹ̀bẹ̀lẹ̀kú ti wà látọjọ́ tí ọlọ́run ti dá ayé ni àwọn ènìyàn burúkú ti wà. ní àtọjọ́ tọ́lọ́ ti dá ayé òun ni apànìyàn ti wà. we are continue ẹ gbọ́ bíbélì yẹn. àfúnnu agbéraga asọ̀rọ̀ búburú àṣà ìgbọràn sí òbí. àṣà ìgbọràn sí òbí. àṣà ìgbọràn sí òbí. ẹ lọ pẹ́ nífẹ̀ẹ́ alálẹ̀ dáríjì ni abanijẹ́ alálẹ̀ kóra wọn níjànú òǹrorò aláìnífẹ̀ẹ́ ohun rere oníkúpani alágídí ọlọ́kàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ àwọn tí wọ́n ní àfara. olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ ọlọ́kàn gíga alágídí alágídí ni Goliath ọmọ kì í sọmọ ìrọ̀lẹ́ ayé olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ gbogbo yín lẹ gbọ́ nípa ìtàn ọmọ onínàkúnà gbogbo yín lẹ gbọ́ nípa ìtàn belsasari tó lọ kó ohun èlò ilé ọlọ́run nínú bíbélì tó lọ fi mu ọtí pẹ̀lú àwọn àlè ẹ̀ ìgbà yẹn ìgbà kí nìyẹn ìgbà àárọ̀ ayé nìyẹn àbí You people, you are wasting your time on top of nonsense. All what is happening today, it have happened from the beginning of this world. Nothing like this world will come unto an end. Nothing like that. You are the person that will come to an end. The day you die, the day your life come to an end, bíbélì wa sọ wípé ìran kan ń lọ ìran kan ń bọ̀ ilé ayé dúró títí láì. ayé kankan ò lè parẹ́ ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀. ìjọ tó bá ti kú láyé ẹ parẹ́. jésù kankan ò padà wá síbí. Si ọba àgbáyé ló sọ ìjọ tó bá ti kú ọjọ́ ẹni jésù ẹ dé ó gbọ́ bíbélì ṣe kọ́ ni ó ní dídé olúwa bí olè lóru is a parable ìgbà tí kú bá máa pa ẹ́ kò ní sọ fún ẹ òjijì ni kú máa ń dé. Hey, eh, ó mà ṣe o this generation dídé olúwa bí olè lóru is a parable word ó ní ẹ máa sọ́nà kí ẹ sì máa gba àdúrà ó ní kò sí ẹni tó mọ ìgbà tí ọkọ ìyàwó náà máa dé is a parable because tí ikú yẹn bá ti dé o ò ní lè dúró mú aṣọ mọ́ o ò ní lè ṣe anything mọ́ o ti dé o ti dé nìyẹn iṣẹ́ ọwọ́ ẹ o ni àwọn ọmọ ẹ máa jogún ẹ eléyìí tó bá sekùn nǹkan tó gbélé ayé ẹ ṣe àwọn ọmọ ẹ ló máa ló máa ẹjọ́ eléyìí tó kù ó lọ bì kankan o fẹ́ lọ jẹra ni òbò ẹ okó ẹ ẹyàn ẹ sukutu ẹ gbogbo ẹ máa jẹra ni kòkòrò ló máa jẹ